الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول النبي صلى الله عليه وسلم في حديث أبي هريرة رضي الله عنه سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسن وجمال وقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه أتباتي في دبي ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه النبي صلى الله عليه وسلم ورجل دعته امرأة ذات حسن وجمال فقال إني أخاف الله إنه أنتي وما بلا باب الله لجوك عند القيامة أن كان أن يقول كان tó ṣe pé obìnrin kan pè é ọtọrọ kó wá ṣe ìranù ìrẹ́gbẹ́ pẹ̀lú òun obìnrin tó wá pè yìí ó jẹ́ obìnrin tó rẹwà tó sì dáa púpọ̀ ó dára kìí ṣe òbúrẹ́wà èyí sì ṣe ṣàkùṣàkù ọrẹwà ó dára ẹ mọ̀ pé àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà ni wọ́n irú ẹwà tọ́lọ̀ ń fi sí omi lára ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọkùnrin bá rí obìnrin míì. yọ wá ọ̀nà pé kíru obìnrin yẹn kọjá ìyàwó nítorí kí ẹwà tí ń bẹ lára lara ó lè bá jẹ́ tó kó má jẹ́ tẹlòmíì idinu nu dábìrì pé tóbìnrin bá ti rẹwà wàhálà ní fóònù náà nítorí pé gbogbo èèyàn máa dù yóò di àdùfẹ́. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àsìmú máa fẹ́ẹ̀ jẹ́ tirú àwọn obìnrin bẹ́ẹ̀ torí gbà tí gbogbo yẹn bá ń dùn láti fẹ́ onímọ̀ èwo ni gidi nínú àwọn ẹni tó fẹ́ fẹ́ràn yìí tí ó fi kó sọ́wọ́ burúkú wáyé ti kó sọ́wọ́ burúkú tí ẹ bá ń nítorí jọ́ tóbìnrin bá ti wọlé ọkọ gbogbo fúlẹ́ńgé furukọ́kọ́ rẹ̀ ọwọ́ mi nítorí pé o ì tí ì ló ń soge o ì tí ì kan lọ́kọ iná ló ń wo kójú rẹ̀ ń dán lójú tòmátò tó bá ti di pé nìkan bá fẹ́ ọ ọmọ pé gbogbo ẹwà rẹ gbogbo dáadáa rẹ ó ti di tọkọ rẹ tọ obìnrin tí wọ́n wá rẹwà tó dáa yìí òun ló wá pe ọkùnrin bí kọkùnrin ọbọ ń ṣe bàjẹ́ kọbọ ń ṣe ránù ọkùnrin wa dáhùn ní inni akhafullah èmi ń bẹ̀rù Allah hmm, nǹkan ńlá lélẹ́yìn ẹnìjọ́ ẹ pé ìbẹ̀rù ọlọ́run yóò wà fún un débi kó rí ààyè àǹfààní àti sìrán tí nǹkan kan ò sì di lọ́wọ́ tẹ́nìkan ò sì ti ń sọ wọn níbi tí àṣírí wọn ò ti bò tóun á sọ pé òun bẹ̀rù Allah nǹkan ńlá ni nítorí pé ntí máa ń ṣẹlẹ̀ ni pé èyí tó wọ́pọ̀ jù káyé tó di kókó lukuru mùsùlùmí báyìí àwọn ọkùnrin ló máa ń wàrà nù wọ́n á máa tọrọ òrégbè wọ́n á máa fẹ́ àti róbìnrin táwọn ọ̀dọ́ máa sì régbè ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà táyé sì ta tó dùn àwọn obìnrin fààyè rẹ̀ lẹ̀ ìranù dínkù díẹ̀ láyé ń gbà ṣùgbọ́n ibi tí ayé fọ́jú pọ̀ dé lónìí iye obìnrin tí ń wá ìranù wọ́n pọ̀ tayọ iye ọkùnrin tó fẹ́ dá wọn lóun lọ. òǹtajà wọ́n ti pọ̀ jù ń rajà lọ báyìí láyé nì nípasẹ̀ àgbèrè àti zina. wọn náà ò nídìí láti kíkẹ́ nìkan tọ́ lólobó tó bá bójú wo títì ó rí bá àwọn gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin tí sẹ́rìn hòhò tó yẹ pé ọ̀fẹ́ ẹ̀sìn kankan lára àwọn ọmọ tá ń gbé pamọ́ ṣé fi sẹ́bílì láìsí ní gbogbo eléyìí àbí fi sẹ́bílì ṣaitan fi sẹ́bílì fasadi wal fahsha wa fi sẹ́bílì zina ìranu náà wà ìrẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ń polówó wọ́n fẹ́ sọ gbogbo àwọn ọkùnrin náà dìdàkudà jẹ́ pé àwọn náà ń tọ́ dáa tó sì dùn tọ́tọ́ tọ́jẹ́ ìyàwó wọn òfin ní jẹ́ni tọ́ bàbàrà lójú wọn mọ́ tó fi jẹ́ kó ní kálukú ìranù lókùtù wọn máa wá ìrẹ́gbẹ̀ lókùtù wọn máa fojú sí débi pé ẹlòmíì yóò máa bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ yóò wà nítòsí ìyàwó rẹ̀ àwòrán ẹlòmíì ni ó sì máa rí lójú ìyàwó rẹ̀ tí fi rẹ́rìn torí tó bá fọ́ kojú dáadáa sórí kẹ́ ẹ̀ ìwọ́ tiẹ̀ subahana torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àti sọ̀rọ̀ pé kí ni ìdájọ́ ẹni tí ń bá ìyàwó rẹ̀ lò tí wọ́n tara rẹ̀ rí àwòrán ẹlòmíì tí ń ya àwòrán ẹlòmíì síra rẹ̀ lórí pé lágbájá tó ń bá pàdé láàárọ̀ ló máa ń bá a lò pé máa ń ṣe ya abẹ́òye ẹ́ ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀só ń ṣe zina ni àbí ò ṣe zina kó lè mọ̀ bó ṣe léwu. ẹ ń gbà tí gbogbo àwọn àríkùrì tó bá kú gbogbo ilé ayé kó lè tẹ̀sí àwọn ìwòkuwò ìríkùrí tó lè fọ́ni lójú. so àwọn obìnrin ń pè fún zina bàjẹ́ láyè sí wọ́n ń wá ìwákùwà kọjá sísọ wọ́n bá wí wọ́n ní tán ti lóyún wọ́n lé lóyún ti lóyún ayé ẹ́ gbẹ́nìkan náà mà ti ta ṣe má sí. ṣebí èyí tó doyún là ń gbọ́ èyí tí ọ̀jọ́ oyún kọ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ alẹ́ nìkan wọ́n so igi rẹ̀ ẹnìkan wá ń kọ́ nínú àwọn obìnrin nígbà tí wọ́n ń pé igi kọ̀la wípé ẹ̀kọ́ ìbálòpọ̀ pẹ̀lọ́kọ àti bóbìnrin ó sì ṣe níjọ́ àkọ́kọ́ kọ́mọ́jẹ́ pé yọ wà lọ pa fáìlì ara rẹ̀ yá àwọn olùkọ́ ọmọlúwàbí làwọn bá sùn bàtà bẹ̀rẹ̀ sí ní ka gbogbo fáìlì ẹ báyìí kìíní ká ní bá yín kí ló dé ẹ̀yin sì mọ̀ pé imú yìí sàdédé yínra rẹ̀ àfi yẹ kó nímú ńlọ́pàá láṣẹ kó yín àbí kòkòrò ń jẹ mú kí ló dé kí ló ṣẹ ó ní ẹ ó gbé tẹ fẹ máa sọ à ń tẹ ń ṣe tipẹ́ à la hawla wala quwwata illa billah ẹ ń tẹ ń ṣe kí ni tipẹ́ láì ṣe pé ń jẹ búrẹ́dì àtẹ̀wà ó náà ń tẹ ń ṣe tipẹ́ kọ̀ọ̀kan dóyún ni báyìí ṣe dànù báyìí ṣe dànù àlọ́ mọ̀ọ́kàn àtìyá rẹ̀ ń jà nígbà tí èyí tí ó sojú sọ́nsọ́ tó lóun fẹ́ tó wọn á sọ pé àfikọ́ gbà fóun ó gbà fóun báwo fóun wọn fẹ́ òun àbí báwo wọn ni à àwọn tí wọ́n já sí wọ́n já sí wọ́n já sínú sínú ẹrọ̀fọ̀ pé náà máa kọ́ gbà fóun ìyẹn ni kókó tí káwọn ṣe zìnnà tí ó gbà fóun ò lè mà kó nífẹ̀ẹ́ òun à ìyá náà wá sọ pé ọgbà fún mi o báyìí ṣe dànù o torí tó ọba gbà fún kò ní mà kó tiẹ̀ nífẹ̀ẹ́ òun bó nífẹ̀ẹ́ òun ẹ dàpọ̀ ẹ wò fún un. láì ṣe ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ọwọ́ àgbà fún tán nǹkan wá dàrú ọkùnrin wa lò wọ́n fẹ́ mọ́. bí ọ̀kan náà nù ẹni ẹjọ́ sá àwọn ọmọ tí ọkùnrin àti obìnrin actually wọ́n bá jọ ń ṣe àdéhùn fúnra wọn káwọn máa fẹ́ra wọn tí kankan bíi zina wá ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ọlọ́ọ̀ wọ́n pè kankan bíi ni kí lè wá fẹ́ máa bàṣìkò tí wàá jẹ́ ẹ ọ̀dà zina ṣẹlẹ̀ ọ̀daràn ni ọ̀daràn bókú tó torí jẹ́ẹ̀jẹ̀ kẹ́ẹ̀jẹ lájẹ yóò àjẹ pàtì ẹ̀ntì wọn ń lọ tán ẹ̀ ń lọ dára ẹ̀ ń dára lójú ọ̀nà pé kí ni ọlọ́run bó fi yín ọ̀daràn ni. ẹ but actually wọn padà fẹ́ra wọn mọ́ tẹ́lẹ̀ náà kọ́ tẹ́lẹ̀ kọ́ ní ìsìn tó bá pẹ́ pé mẹ́sà kan wá wọn á gbé kalẹ̀ wọn lẹni tó bá fẹ́ kọ́ tọ̀ wò wọn kálukú bá sì mú kọ̀ọ̀kan la bá tọ̀ wò wọn á gbé irun mọ́sá náà wà wọn á gbé sínú show glass wọ́n tún á gbé irú omi gbó náà sínú show ṣé ìta ti tọ́wò lára ni àbí ìta ti tọ́wò ẹ sọ ẹ sọ̀rọ̀ ètò àti sọ àwòká àti mọ abẹ́lé yìí ṣe fa ṣe ètò àti sọ wò. eléyìí máa ń kan ẹ máa bá òní ajá ara wa mà bí ṣe bí òní náà ládùn náà mọ̀. mo rò pé bẹ́ẹ̀ náà àwọn ọmọ tí ń ṣèrékè tí ń ṣèrànù wọ́n ń ba iye ara wọn jẹ́ ní wàláì wọ́n ń bọ́jọ́ ọ̀la wọn jẹ́ pátápátá gbogbo ìbàjẹ́ ní máa ṣẹlẹ̀ sí wọn látàrí wọn ṣe zina torí pé ọkùnrin tó bọ́ ṣe zina à tó bá tún kówó lé ọ lórí kò lè ní ìlọ́dọ̀ rẹ̀ pé ẹni tó bá fẹ́ ni ó kówó yìí ọkàn lè dá bí ọgbọ́n pétọ ẹsọ igi tó bá ti so tó bá kówó tó ń gbé àwọn ọgbẹ́ à ń gbé àwọn lọ lé ọkọ rẹ̀ ló níbo ń bẹ̀ abẹ́bẹ́ sílé wọn sẹ́mi kó ti kówó àyíwá pé kìí ṣe bí lọ́mọ torí pé kò sí nǹkan tuntun kò sí nǹkan tuntun torí ẹ̀ àwọn obìnrin ń polówó zina kọjá sísọ láyé nù wàláì ẹ wo ìwọ̀kuwọ̀ yẹn tí wọ́n ń wọ̀ obìnrin ò lè wọ̀ túrú rẹ náà lọ wájú ọkọ rẹ. iná ló lórí ibú kan wọ̀ síta yọ mọ atọ títì lọlọpàá kadà yóò fi tọ gbogbo òlu wọn já dé ọmọ polówó ọjà ní rìn gbogbo títì bá ń polówó ọjà ni. yóò bá sira nìkan ṣe sìsì abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ ìbànújẹ́ ni ọba wálé kó wọn tọ gbogbo òlu já kó tiẹ̀ jẹ́ kó wọn gbá tó wọn wọn kó ń jẹ láì sọ bẹ́ẹ̀ lọ. so ìbànújẹ́ ni kọ́dà wọn tún máa ti torí rẹ lọ lé ológun òfò ìpè táwọn èèyàn bá ti ró nǹkan kán mú gbogbo ẹni tó bá ti ró nǹkan kó wo láwò lanu àwòjátọ́ kí ìpè ọmọ akọlù pè zinanani kọ́dà ọ̀nbẹ́nu àwọn obìnrin tí wọ́n máa sanwó fáwọn bàrà wọn ẹni tó bá bá ṣe zina yọ kó òkè ṣe kó ọkàn bá ọba ṣe zina ni wọn náà kọ gbádùn ọgbádùn kan kí ni wọn ń gbádùn ní orí fún yóò tún ní gbowó sẹ a'udhu billahi minash shaitani rajim. kẹ́nìkan wá pè ọ́ kó wọn kó sì rẹwà kó sì dáa kó wá ní wàá bò ń ṣe zìnà kí wọn náà ń bẹ̀rù ọ lọ. a àfi kọ́ ọmọ làwọn ọ̀rẹ́ olórí ikú torí wọ́n fi ẹ̀fẹ́ fi bọ́ǹbù fi bọ́ǹbù ọ̀rọ̀ wọ́n fẹ́ẹ́ wọ́n fẹ́ẹ́ fi báyé rẹ jẹ pé kí ìfọ̀ sì tọ̀ wá báyìí kọ̀ wá pọ̀ mẹ́jẹ̀ ń gbọ́ àwọn ọmọ kó luko làwọn bá rìn so n ti bẹ láyé ní ìsinú kó ajá pé báyìí ṣe dàrú tó náà ni wọn ní wọn bẹ̀rù ọlọ wàláhì nǹkan ńlá ló ṣe ọwọ àtàrà rẹ gbẹ̀san ńlá lọ́dọ̀ Ọlọ́run ọba lọ́jọ́ ńlá ọjọ́ gbẹndẹ kìyàm ọmọ abẹ lábẹ́ bòjú ọlọ ọmọ abẹ lábẹ́ bòjú ọlọ so gbogbo eléyìí ń kọ́ wa pé ká kóra wa ń jà ká sọ ẹyin ju wa ká má má kó wòkúwò ìwòkúwò ìwòkúwò ó pè fún ṣèkúṣe gbogbo ẹni tẹ bá rí tó ṣèṣekúṣe láyé ìwòkúwò ló bí ìgbọ́kúgbọ̀ ìsọkúsọ ìrìnkúrìn ó padà parí sí kábẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá ọlọ́run dá àwọn obìnrin lẹ́dàá tó ṣe pé wọ́n á máa wo ọkùnrin ó dá àwọn ọkùnrin lẹ́dàá tó ṣe pé wọ́n á máa wo obìnrin ọlọ́run ọba kò wá fìyà jẹ ọkùnrin kò sì fìyà jẹ obìnrin ló ṣe gbà pé kí wọ́n máa fẹ́ra wọn lóde wọn ṣẹ̀rí àti ṣe gbà wọ́n láàyè sáàtì má fẹ́ ju dọ́là nìkan fẹ́ lọ má sì ní jọpọ̀ ẹyọ kan lọ lákòókò kan tẹ́bá ti wà bá kí lè wọ́n wá di ìrẹ́gbẹ́ kí lè fẹ́ kí lè fẹ́ forí ibu ṣe ọlọ́run ti ràn yín lọ́wọ́ kí lè wọ́n di orí ibu tó bá yẹ kí gbogbo wa pátá bàbá kóra wa ń jánu tá a sá fúnra nù àti nítorí dájú òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń wọ́kọ wọ́n máa tètè rọ́kọ. bàtí ò sí rànà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń wáya wọ́n tètè máa ráya bàtí ò sí rèégbè. àwọn obìnrin tó bá ti wá fẹ́ yàwó wọ́n máa rí ilé ọkọ gbé wọ́n sì máa fún àwọn ọkọ wọn lójú torí pé kí ni torí bọ́ ọba níranù lọ́ba ń wá lọ ọdájú pé kú lọ ń kọ lẹ́tà sí. àti pé ẹni tí ń tiẹ̀ ń ṣe òsì má ìyàwó rẹ̀ ọjọ́ lójú. àwọn obìnrin ọkọ̀ kan kún kọ́bọ́ọ̀dù náà àwọn ọkọ̀ wọn jọ wọn lójú. òní sínú pé kóbìnrin ó ti gbá kó sọ pé òun ò gbélé ọkọ mọ́ kí ló dé ó ní ọlọ́run ti fa láàánú òun òun táwọn aláàánú rẹ ó ní ọmọ yìí ọ òun lọ Ghana à Ghana báwo àwọn ọ̀rẹ́ kọ̀rẹ́ wọ́n ti ṣe introduction àlè fún náà torí àwọn ti lálè tiwọn wọ́n bá wá àlè tiẹ̀ lókè òkun ọwọ́ ló ń òun òjijì lọ́kọ́délé lọ́ba bá kó ti di gbogbo ẹrù gbọ́dọ̀ ń lọ ìyá alágbájá ó ní òun ti lọ́ tòun ẹnìkan sì lè bó ń sọ ah, kí ló ń sọ kí ló ń sọ ó lòun lọ bá láàánú ẹ̀dá kí ló fẹ́ gbà lọ́dọ̀ ẹni tó ọba tiẹ̀ jẹ́ tó ṣe kọ́kọ́ rí ọ̀ máa ṣe fún ọ òtí bí màkínní kejì kẹta kẹrin táàrún dákun torí tọ́lọ̀ torí ẹ kéèyàn lè kóra rẹ̀ ń jà nǹkan ńlá ni ẹ sì máa kíyèsí sẹ́rí ìranù yẹn àwọn obìnrin òfò táwọn jọ ń regbè wọ́n máa sábà gbé tọ àwọn oríṣi èèyàn kan lọ nítorí pé nínú àdánwò tó wà nínú ilé ayé wa òun náà lóbìnrin ẹni tí àdánwò owó ọ̀bá ràn wọn á máa fàdánwò tóbi dáwọn wò ẹni tó bá ti jẹ́ abẹnugan tó jẹ́ ẹni tó ní ipò láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn zina máa wá sàn gbẹnu ọ̀nà wọn bí odò ni kọjá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó dipò mú àwọn gáàtún máa ní àsìkò tí wọ́n fi sílẹ̀ láti máa ṣẹ̀wó làwọn ọba sì ranù ìrégbè lónìí nínú ọ̀gọ̀ọ̀rọ̀ obìnrin tí ó kóra àwọn ọ́fíìsì wọn dọ́kà. dọ́kà tí ó ń bìkan níbi ojú gíláàsì báyìí wọn àwọn kan ti ń pa àwọn obìnrin lásán máa pa á lásán pé nọ́mbà wán kọjá lọ kọ́kọ́ orí ọ display ara rẹ̀. Number two wọn náà display ara rẹ nọmba three display ara rẹ iye bí wọn bá ṣe wá sí i gbogbo etí ọ̀gá bá wá lòun fẹ́ rí lọ́jọ́ àwọn abẹ́síkáwọ́ tí wọ́n jí ó wà nípò ẹni tọ́gọ̀ òòrì ránṣẹ́ àwọn náà ó tún gba commission tiwọn ẹ òbí táyé bàjẹ́ dé. tọ ọ̀pọ̀lọpọ̀ ipò tí wọ́n máa ń wá ipò agbára ìranù ni wọ́n máa fi ṣe. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ti tó lówó àdánwò bá àwọn obìnrin kò gbére kí àwọn lórí ibú ọ̀nra wọn á máa gbìyànjú láti máa kóra wọn wá ṣe kúrú kẹrẹ lẹ́nu ọ̀nà rú wọn wọn á máa wá ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn ká kí ni nọ́mbà rẹ̀ ń gba kùtùkùtù bí wọ́n ti ṣe ń bá ìrànlọ́wọ́ là ń bá káwá bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá ti pé aha aláàjì sẹ́pẹ̀ rí wa ni ọ̀gá bẹ́ẹ̀ fi ẹ̀fẹ́ ru wa àbí òye ẹmu alálẹ̀ abẹ́ rí nǹkan mẹ́ tó ni wọ́n náà bá máa gbé owó da pọ̀ owó da pọ̀ ọ̀rẹ́ mi owó da pọ̀ ọmọ kó sórí ibú dàbí sàwọn orí ibú ni wọ́n ń bọ̀ yẹn wọ́n náà sá ti kọlù wọn kó ríran o akramakumullah bẹ́ẹ̀ náà ni tó bá wà nípò ẹni tó ṣe pé láwùjọ ipò tó ti mú ipò tó ga ni àwọn kò àwọn àwọn àwọn àdánwò orí igun wọn máa tọ̀ wọn ká wọn máa tọ̀ wọn máa wá wọn ká torí ẹ ìjà bẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá o ìyàwó ni kẹ́ fẹ́ ẹ bá ti fẹ́ yàwó ìyàwó kan kún yín lójú ẹtú fẹ́mi ó tún kù ẹfẹ́ kẹta ó tún kù ẹfẹ́ kẹrin ó tún máa fi yá àwọn ìyàwó yẹn because mùsùlùmí lè mi ti pásítọ̀ nífẹ̀ẹ́ ìyàwó méjì mo tún lè fẹ́ kẹta mo tún lè fẹ́ kẹrin ẹ̀ka àrùn láàánú rí mo rò pé yé <laughs> so gbogbo eléyìí àwọn obìnrin yẹn náà ti máa lẹ̀ onísínú nǹkan tí ọmọ á dá wàhálà lẹ bó bá sì dá wàhálà lẹ ẹni tí ó bá jẹ́ kó ru ẹrù fìtínà yóò forí ká sọ́ràn ó ti jẹ́ kó yé kálukú báyẹn torí pé tí ọba fi lé lọ pínrín tó ọba lẹ́sìn kò sí náà ni ọmọ ṣèṣì náà bàjẹ́ àlóbìnrin gbéra rẹ̀ lọ ó sì sọ fólówó lẹ́yìn tó ti mọ̀ polówó ti ní ìyàwó mẹ́rin tó wá ń sọ polówó yẹn ọwọ́ ọ̀nà ọ́fíìsì ọwọ́ bẹ̀rẹ̀ sí ní display ara rẹ̀ níyì ọsọ kúrò lára lọ́kọ̀ kankan àwọn olùdíje lẹ́yìn ìṣètò ọ̀nà tẹ́lẹ̀ gbọ́n náà bísí mi ká àbá ọ̀gá nítorí nǹkan fẹ́ tó tó ń fẹ́ ti yé yín àbí òye there is something very important tó ń fẹ́ ti yé yín kí ló important òun fẹ́ kẹ́ fóun ṣe ń display àrùn kẹ́ máa wò ń sáwọn ìjà gbélé ẹ gbọ́dọ̀ wọ́n dáa tó ẹ ń sọ pé ẹ fẹ́ lu ikọ̀ náà ẹ fẹ́ ń kó wọn jẹ́ nọ́mbà five mo fẹ́ dé jahanna ó lọ wọ́ wọ́. <laughs> ìyàwó nọ́mbà five tó a lè dájà ànámọ́wọ̀ láì sọ́kọ tọ́fẹ́yàwó nọ́mbà five. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ wọn ò jiná tí má ti sọ gbogbo irú àwọn ọ̀rọ̀ rádaràda ń fún òun náà lè kókí lọ́wọ́ àmì. àbájú bẹ́ẹ̀ wú sí wọn náà tó ọlọ́mọ kí ó tíyàwó rẹ̀ ti pé mẹ́rin tó ń tún wẹ́lẹ̀ karùn-ún àbẹ́rẹ́ nǹkan mẹ́rin òtún wa ń bẹ́lẹ̀ karùn-ún yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ti ń bọ́ sí òun ọmọ pé ìyàwó ti pé mẹ́rin lé tó iná máa ń sọ pé ah ṣáàlá ìyàwó kẹrin ló máa ń gbádùn because àwọn ló máa tókì ọkọ̀ àbẹ́ rí nǹkan mẹ́ ìwọ náà wàá jẹ́ mu rẹ̀. àbábòsí lánà nínú Islam ìwọ lójú ọkọ̀ ojú ọkọ̀ báwò gbogbo àwọn ìyàwó yẹn lọ́mọ ṣe tọ́wọ́ fún láàrin wọn. ọ̀wá lọ fẹ́ fẹ́ kàn ọ́ pa àwọn kan tì nígbà tí kò fẹ́ wọ jahanna àbọ̀ nfẹ́ kó gbé ọ dìde ńjọ́ gbé ní yorùbá lẹ́fù ní ìyàwó kan ló máa ń gbádùn ìyàwó wo ni ò ní gbádùn gbogbo wọn náà lọ fẹ́ gbogbo wọn níyàwó rẹ̀ àti táì. ibi jẹ́ ti ń bọ́rọ̀ lọ àṣírí bá tú ọkùnrin yìí mà sí níyàwó mẹ́rin tẹ́lẹ̀ àfa àwọn sì yóò àfiwọ́sẹ̀lẹ̀ karùn-ún ni àwọn yẹn bá pín méjì ayé ń ṣerú ẹ̀ tó ti níbẹ̀rẹ̀ ẹgbọrọ ẹmẹsẹ asakuru láàyè asakuru láàyè àádọ́rin àádọ́rin lójúmọ́ aláforíjì lọlọ ẹgbọrọ akóso ní bẹ̀rù Ọlọ́run má lọ jẹ ìyàwó nàmbà fáìfù orí ibu ní bẹ́ńbẹ́ o akaramakumula àwọn yẹn ń gán nípa ọ̀rọ̀ sóbi kò sóbìnrin yìí ìbọ̀pọ̀lọpọ̀ ń kú ní ìsìn wọn fi ìyàwó márùn lẹ̀. ó ń yàwó mẹ́jọ kọ́dà ní tó kú tó fi yàwó mẹ́wàá lẹ̀ ọ wà ó sì sọ pé tó ń bá kú gbogbo ẹni tó bá gbọ́ ọmọ wa tó bá lé mi náà mo ní ó ń lò ní ẹ gbọ́dọ̀ torí rẹ̀ jẹ́ abẹ́rù ọlọ́run jẹ́ abẹ́rù ọlọ́run ó wá nù àdìsí ọba ẹ̀ lẹ́rù anabi sallallahu alaihi ó ní àlùmọ́ mi ò níye bẹ nínú oore lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ̀ láàánú ọmọ zina bá ti pọ̀ aburú dé ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ ní zina à láwùjọ mi ẹni tí ọba ṣe rí tí èsì ṣe wọ́n máa fi tiẹ̀ ṣàkàwé ṣàpèjúwe níbi táwùjọ wọn bàjẹ́. nínú ọ̀nà tí èèyàn máa ń gbà tí èèyàn máa fi sọ́ra fún zina oná ní bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ṣàgbà gbogbo nǹkan bákan náà kí èèyàn má já fara kọ́fẹ́ yà o tó bá ti níyàwó tiẹ̀ ẹnìkan ọba àsojú tòmátò kẹ́nìkan sojú pòtẹ́tò òsì ṣùgbọ́n obìnrin lobìnrin jẹ́ wọn náà ti ní tiẹ̀ máa rántí eléyìí gbogbo gbà pé èmi náà ní tèmi èmi náà ní tèmi òsín kankan tó lè fi tàmí jẹ. ẹlẹ́kẹta kẹlẹ́yìn tó sọ ẹyin tu rẹ̀ tábà ti rẹ tu wálẹ̀ tá a máa wòwò kú wò tá a máa wo ohun tí ọ̀tọ̀ sí wa láti wò pẹ̀lú gọ́ọ̀lọ̀ àní bá wọn nípìn nínú ó ṣe zìnnárì kéèyàn sì máa ẹlẹ́kẹ ẹlẹ́kẹrin kéèyàn máa sọ̀rọ̀ alẹ̀ òkúra rẹ̀ dànù máa sàwádà káwádà máa dọ́wọ́ ẹ̀kẹ́ pẹ̀lú àwọn obìnrin ìjọ máa dúró pẹ̀lú obìnrin olóbìnrin wọ́n máa fọwọ́ jẹra yín la wọ́n máa bóyín pékin ọ̀wà sílọ̀ obìnrin ò ní sáláì jẹ fún ẹ ọlọ́mọ̀nà tó fi kó takùtẹ̀ wọn lọ́gbẹ́ tí takùtẹ̀ ọba ta yọ ta mẹ́lòmí èèyàn gbọ́dọ̀ gbìyànjú bá wọn kò sì máa bẹ́ lọ́n lọ́pọ̀lọpọ̀ kò sì máa pé zina ọ̀dà o haram ni zina o wọ́n ń gbọ́ kan tó ṣẹlẹ̀ lónìí nínú ròyìn wọ́n ní ní Jigawa state àwọn àjọ ọlọ́pàá abẹ wọ́n gbé ẹnìkan lọ síwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn kó ṣekú pa ọmọdé kékeré ọmọ òpónlò wọ́n ní bò ló ṣe ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá dáhùn wọ́n ní arákùnrin yẹn òun àti arábìnrin tó pè lẹ́jọ́ ni wọ́n jọ ṣàṣemẹsì tán fi bímọ wọ́n á ní bíbí tí wọ́n bí ma gbọ̀nà zina ọkùnrin yẹn wá rí pẹ́ǹtì òun lójú àti gbọ́ orí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ni màtó ń ṣe zina orí sì dàrú dàrú pé wọ́n ló bí ma gbọ̀nà zina àti gbọ́ gbogbo ète gbogbo ọ̀nà ní tí wọ́n ń wá tipẹ́ láti ṣekú pọ̀ mọ́. lọ́nà tó ṣe é pé wọn ò ní máa pè má. ọwọ́ abóbìnrin jọ kan sọ fún kóun fẹ́ gbé ọmọ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n nǹkan wọ́n sì lọ́mọ ti lé lọ́dún kan àti nǹkan kan. ìyá lọ mọ́ ẹ pé wà tó náà lẹ́jọ́ dáràn jù. tó bá sì kọ́ ọmọ lọ lílọ ọmọ ni wọ́n báyìí lóbìnrin yìí lọ́fà gita lọ́lọ́ dẹ́sùn rẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́pàá gbàtí àwọn ọlọ́pàá táwọn náwó kan ó ní kí wọ́n sùn jẹ́jẹ́ òun ló ń ṣekú pa ọmọ àti pé pápá kan gbà tó ń pa tán òun gbé sínú Ghana must go ó ń sì lọ gbé pamọ́ sí àyè kan nínú pápá tó dínà tó o lè dábẹ́ mọ̀ táwọn bá tẹ̀lé ọ ó sì lóun dábẹ́ mọ̀ wọ́n tẹ̀lé wọn lọ́ọ́ bọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kẹta nù ọmọ èèyàn náà kí ó ti máa jẹrà báyìí ni wọ́n gbé ó dọ̀ sípítù àwọn ọlọ́pàá ní tọ́sẹ̀lẹ̀ zina tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìtùnú ìṣẹ́jú méjì ìbànújẹ́ àti àbámà láéláé. wọn náà kúkú mà náà ní ọmọ tí wọn náà fi gbọ́nà zina síbí wọn náà máa ti ń ṣẹlẹ̀ láàrin yín báyìí. àní ń bá ọmọ zina wí pé sẹ́mi ni mo bọ́ sọ̀rọ̀ tó wù omi báyìí ó ní ẹ̀wọ̀n àníkíni. ẹ wá ṣe kí n máa ṣe wèrè fún yín tẹ́lẹ̀ ń bàbá wèrè ọmọ wèrè. so wọ́n ò lè lẹ́nu ọ̀rọ̀ lọ títí torí ọ̀nà wo ni wọn náà gbà bí. tọ́ torí délé yìí ẹ̀ wọ́n á ń bọ́ ọmọ ẹ lọ́ máa lè wọ́n á sọ pé kí ni bàbá ọkọ àlè kpọ̀rọ̀kpọ̀ye ọkọ àlè ìbálẹ̀ ló fi mi fún wa táwọn lọkọ àlè wọn náà pẹ̀lú èèyàn ọ̀fàjà o bí kálukú ṣe rí ni wọ́n wí fúnra wọn o kìí ṣe bu wọn pẹ̀lú èèyàn kpọ̀rọ̀kpọ̀ye ọmọ àlè ni wọ́n onáwó bá ní ọkọ àlè ni wọ́n. tọ́ba tọ̀dọ̀ ọmọ àlè tọ̀dọ̀ tiẹ̀ tí ọba ti ṣe bẹ́ẹ̀ fún ọ lọ́kọ́ lẹ̀ ń bọ̀ kọ́lọ́ tún lè lù ọ kójú yọ ó lè lù ọ fáínfáín wọn á fún ọ tán ọ̀sẹ̀ tí wọn lé wọn lé òbí kìíní zina òbí kejì zina òbí kẹta zina òbí kẹrin zina wọn ń bọ sọ̀rọ̀ ọkọ tí kún sí ọlọlọrun rorò yorùbá lẹ́fù. kí ni wọ́n ń gbà nù zìnnà náà rí. zìnnà ẹ̀sìn ìṣẹ̀lẹ̀. bàtà bá là ń wá rẹ ni afẹ́fẹ́ rẹ ni àwa pẹ́ lórí mi abuké sí ẹsẹ bá ní bẹ wọn fẹẹ fi ọ èmi náà ẹ èmi náà fọ ọ wù láti wọn máa sọ tùmẹ́ta àwọn máa tọ́ ọdún wọn lọ́dún mẹ́fà gan bẹ láì sọmọ tí ọwọ́ sùn. so wọ́n tún wá lè ẹ́ńdọ̀ wọn ni wọ́n fẹ́ ra ọmọ tẹ́ bá fẹ́ kọ fáìlì tó ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́fà ọ̀hún ọlọ́ọ̀nì kan ló yé. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú ó ti rí mi ọfẹ́ fẹ́ mi àfẹ́sọ́nà ni ni ọlọ́mọ ọpọ̀sọ fọkùnrin rọmọdọ́rẹ̀ ní bọ̀ yìí. wọ́n tún ti ń pẹ́tì wọ́n ń pẹ́yìn wọ́n ń pẹ́tì lórí pé àwọ̀lọ́wọ́ àdáná o torí ọmọkúrò ọmọbọ́nà àmọ̀ gbogbo ara lé ẹgbọ́rọ̀ ẹni tí èsè ìyàwó rẹ̀ ni wọ́n máa dáná fún gbogbo ara lé wàhálà ń bẹ láwùjọ Yorùbá yìí ọmọ tó ọmọ bọ́ wọ́n sì lè ní bàbá rẹ̀ fọwọ́ sí kọ́ máa gbọ́dọ̀ mọ́ bàbá fọwọ́ sí sí nánu nígbà tí ewúrẹ́ òsì bu ọjẹ́ ewúrẹ́ òbu ọjẹ́ níìsín ọmọbìnrin kan ẹlẹ́dọ̀ fẹ́ra yín ọwá wálé yorùbá lẹ̀ ṣé ọ̀dọ̀ màmá rẹ ni ó sùn ni àbọ̀dọ̀ bàbá rẹ àbọ̀dọ̀ rẹ ẹ̀mú. naam. naam ẹ sì gbà ẹ ẹ ń tẹ̀ ń sọdá yín lójú ẹ mọ̀ pé bàbá lòwó sọ̀rọ̀ bàbá bàbá tẹ̀mí tẹ́ a a máa jẹ́ tọmọtì bàbá kọ́ mọ̀ làálà mo rò pé yé bàbá ò lè bàbá dọ́dọ̀ yà á ọ̀ ní sọ́kùn ẹ mọ̀ pé àwọn náà ń sá ìwé kan kalẹ̀ pé ọwọ́ àgbà zina tiẹ̀ ok obìnrin á sọ pé ibi tẹ́ ẹ sùn gangan lèmi náà fẹ́ sùn orí ibùsùn kankan orí ibùsùn kan láti jọ sùn. Mhm. kí ni wọ́n sọ? actually wọ́n á sì ta gbọ́ wọn ní fífi ṣe bí ọ̀dà o actually but ẹ̀rẹ́ rí kámẹ́ ọtími ọtími tí mi bá gbarú ẹ̀ wọlé mi rò pé ó yẹ ọ̀gbọ́dọ̀ darun pálù mi o. <laughs> ọ̀daràn. ẹni zinagbera rẹ̀ wá bọ́lé ṣé ẹ wá rò pé tí o bá jẹ́ àṣẹ́kùbọ̀ ọmú mi ní nínú ìjọ yìí ọwọ́ á ní kí wọ́n ràn ọ́ lókun kó sọ ọmọ àrò gidi so that ìwọ kọ́lọ́ jàrún palù kó sì so náà mẹ́ẹ̀gbẹ́ kejì ẹ̀ dàpọ̀ abẹ́ ní dàpọ̀ ẹ̀ ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ kò sí náà ní ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ yọ kọ́ máa ha ọ́ lè kaná eléyìí ti kú ni àbó sì ń bẹ láàyè ó sọ jí pé ta ló ń lè kaná ok very good ẹ mọ̀ ń fẹ́ kẹ́ bá mi wò nǹkan kan nìyí fọlùkẹ́ ti bọ́ o wọ́n pe wáá wáá tẹ̀mọ̀kẹ́ sì náà bẹ̀rẹ̀ ni. a'udhu billahi minash shaitani rajim. ẹ̀yin ṣe sí ọ̀nà fún sínú ẹ̀yin ṣe gbàrà nù láyè bẹ́ẹ̀ ó ṣèṣì ni òun dàbí tangaranta gbélé ọlọ́tọ́ bọ́ tóbi wá ṣèṣì àbí wọ́n lọ sánà rẹ̀ o tí ì fi obìnrin ọ̀náwó fún tí ó náà ní wá kankan tí ó fi san ìwọ tó ti kú tó bá jẹ búrẹ́dì one fifty naira lọ́ máa wá rà bí búrẹ́dì ṣe wọ́n tó yìí yóò wá lọ síbi tí nǹkan ti dọ́sọ̀ èmi ọmọ ń tẹ́ ń ó lè lóní three fifty ètò orúkọ gbọ́ ni wọ́n kò ń pè é ó tún lè gba méjì lọ́mọ tó ti ké bílé yá bá dé kìí rí sandíìnì jẹ ó lè ra sandíìnì kìí ṣà gbogbo ẹ̀ kó kó sínú kíní pé ìwọ ni mi dẹ̀ gbogbo eléyìí fún ah, ẹ kú náwó pọtfáàtì ni pé mi ń fẹ́ràn kí n máa dájẹ búrẹ́dì báyẹn láì jẹ́ pé bí àwọn Milo bọ́ǹbìtà wà mí èló náà ń ta agolo ọmọ tí ò ra bọ́ǹbìtà rí láyé èló náà ń ta agolo ah, ó tún máa lọ two five because ètò kẹnu yẹn mo rò pé yé ètò kẹnu yẹn so ìwọ náà sì kàkù ó fi yọ owó abẹ́rẹ́ rí nǹkan mẹ́ òun tó á náwó ọ̀ á ń sírò pé roughly roughly ẹ̀gbọ́n roughly roughly yẹn ni pé not accurate accurate pé mo ti ná tó abẹ́rẹ́ rí nǹkan mẹ́ àfa abájá mi kábàlásì ẹgbọ́rọ̀ ó ti ná tó seventy thousand lórí kìnnì ọ̀n sọ sọ̀dáàkì sọ̀dáàkì gan bá wọ́n tó bá ẹ̀rí kọ́ fẹ́ kó bá àwọn ará yòókù. àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ní ìsísẹ́ ìbá lọ bí so igi kan wọ́n á lọ́kọ́ san seventy thousand ìwọ náà sì so igi lọ́tùnlá wọ́n sì pọ́n five thousand nínú ẹ́fílópù wọ́n kó bọ̀ àbí wọ́n kó bọ̀ wọ́n kó bọ̀ bàjẹ́ ọkọ̀ọ̀kan sọ ẹnvilópù rẹ̀ pẹ́pẹ́pẹ́ yóò níyàwó fẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó lọ tẹ̀tà àmọ́ yẹn wọ́n àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ torí di eléyìí ẹ má gba ìbàjẹ́ láàyè kálásọ̀ dá sọ rẹ̀ fọ̀ àkànní ọ̀ níyàwó mọ̀bẹ́ ẹ̀sẹ̀ mọ̀kàárò bí ó sì wọ̀ kọ́ gbá bọ́kọ lọ́ máa dáka máa lọ ra ráìsì èsì túláàsì ìní ẹnìkan gbọ́dọ̀ wá bọ dáná kó tó ṣe rọmọdán má rẹwà kó tó sùn ẹra búrẹ́dì nítorí pé ẹ̀rí pé àwọn ọmọ ẹ̀sìn náà ti pọ̀ jù látàrí àwọn èèyàn fúra wọn kẹsì kún ẹlòmíì kan ó lè máa wọ jìlbáàbù kó tó máa ṣe zìnà nítorí pé nǹkan wọ àti yúnífọ̀mù ni tí bá gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú tẹ́lùmí ọmọ sọ jáde lẹ́nu ìwà burúkú tí ọmọ ìrìnkúrìn tí ọmọ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yóò padà ṣẹṣẹ kù sí. torí ẹ ẹja kóra wa ń jànú jàmá ẹja kóra wa ń jànú Ànábì sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kọ́tọ́ ṣùgbọ́n àwọn ètè àìtẹ̀lẹ̀ náà ni àkíyèsí tá a pè láàárọ̀ yìí náà kí ló dé tó fi jẹ́ pé ìlànà ànábì bá wà láàmú àwa mùsùlùmí tá a ń ṣe islam tó bá sọ fún pé lánàá ànábì nìkan ewu àwọn oníkálukú ti mú àwọn kan lọ́gàá ó ti mú wọn ṣéwù ó ti mú wọn láwọn ẹni tó ń wá àwòkọ́ṣe yàtọ̀ sànàbì sallallahu alayhi wa sallam. ẹ wàá rí i pé ìṣesí àwọn ọ̀gá wọn yóò rọ̀ wọ́n lọ́rùn yóò tẹ́ wọn lọ́rùn wọn ò ní fẹ́ sílẹ̀ kódà kó ṣe pèsè sí àwọn ọ̀gá àwọn takuta nabi sallallahu alayhi wa sallam yọọ máa ṣe ọlọ́run dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ kò ní fi dáṣà pé ọlọ́run dákun mọ́mọ́ yọ lẹ́sìn sáà máa lẹ́gbẹ́ turẹ̀ ló ti jẹ́ pé ní sáà ń wúra wa báwa tá a jọ ń ṣe ìsáàmù yìí turẹ̀ lómi ẹ̀ ti pé kìnnìkan ní í ṣe jàmáà kan ní àwọn kan ní nínú ìmúra rẹ̀ lásẹ̀tì kí ló dé tẹ̀ ìmúra bá nàbì ṣe ní ká ìmúra tànàbí ọ̀tà àbí bẹ́ẹ̀ kọ́ ni tànàbí ó sì jà ànábì tọ́lọ́ ń sọ fún wa nípa rẹ̀ pé wà á ń tó ti rúhù tẹ̀sẹ̀ tẹ́ bá fi lè tẹ̀lé tí ẹ ẹ́ mànà tí ẹ ò ṣe jà lọ́dọ̀ wa náà. níṣẹ́ táwọn mùsùlùmí tí ò lágbóyè ẹ̀sìn sọ́bàbílẹ̀ ń tẹ̀lé nìkan tọ́ka àwọn ọmọ ajá ike kìí wọ bàtà kí ló ṣẹlẹ̀ gbogbo ọmọlẹ́yìn náà yan bàtà lódì torí tọba tọba tó wọ́wọ́ bàtà débi tọ́ka yín wà ń dọkàn àwọn ọmọlẹ́yìn náà kọ́ gbé ọdì pé a ṣéwù ní ká mọ̀ wọ bàtà mọ́ ìwọ ń wọ bàtà sọ́kànnù wa ni ni àbí mùnàfíkì tó rán sí wa láti wá màsírí wa ẹlòmíì ti sọ ìfọ́ ti fún ọ látẹ̀yìn ẹ dákun ní tó ń wọ ọmọ láyé torí pé ọfẹ gbọ́rọ̀ sí ṣéwù lẹ́nu. tọ́ka yín tó bá ní tẹ́ ẹ bá fẹ́ fi hàn lódodo pé ń gbọ́rọ̀ sùn lẹ́nu ẹ̀ sì ń tẹ̀lé tóun oníkálukú gbọ́dọ̀ máa mú pọ̀pá ni. ẹ rí i pé pọ̀pá tẹ̀m̀bì tí fúlàní ti ń rà torí ó di tẹ̀m̀bì síbi rẹ̀ pọ̀pá tẹ̀dọ̀kúlù náà o abẹ́rẹ́ nǹkan so wọ́n bá ti rìn tó fún kọ̀pá lọ ilé lọ́wọ́ gbogbo ọmọ lẹ́yìn kọ́ wọ́n di kan lọ wọ́n yan kọ̀pá láàyò tíṣẹ́wù yìí bá ní ìwọ̀n òun ní máa dé fìlà òkúta bá fìlà bí ọba lọ́dọ̀ gbogbo ọmọ lẹ́yìn tíṣẹ́wù yìí ní kìí ṣe fìlà lásán kálukú gbọ́dọ̀ wé láàrin gbogbo aráàlú náà wé láàrin àbí òní wé yóò wé láti fi hàn pé ọmọ lẹ́yìn ṣéwù làwọn àtijọ́ ilẹ̀ tí wọ́n á ń gbọ́ àwọn àlànà anábì sallallahu alaihi wasallam ẹbí gbogbo ara rú rẹ̀ náà là ń ká kàkàkàkà yìí ibi jálòmí ti gbọ́ náà ni ó parí sí tá a máa ń fún yẹn rìpọ́tù nípa tó ń ṣe pé ó sì mọ̀mọ́ wá dánilẹ́kọ̀ọ́ ọ̀bà pè ẹ̀kẹ́ lọ ṣe láǹfààní gan-an ṣèbọ̀ nǹkan gbọ̀n fetí pàlàbà rẹ̀ sàmà olórí ibú tí wọ́n ń tẹ̀lé tí bàtẹ́ni jẹ́ títí tẹni náà fi tà wọ́n láyà láti takò tiwọn wàláhìí tàláhìí wọn ní àyà torí ìfọ́ tí wọ́n fún ọ ìfọ́ tí olóyè ọ̀bọ̀ ọlẹ́rù ti jahannama. kí ló dé àti tí wọ́n ti sọ̀rọ̀ kí sòkòtò ọmọ mọ̀ wọ èèyàn fẹ́ lò lọ́kàá ni báwo ti máa wọ ọ́ ní ẹ̀fà ọlọ́run ò ní bínú ẹni tí bá wọ́n ṣe ti ń ṣe wọ́n lè pe à wọ́n lè ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n sòkòtò àbúrò wọn yóò bá lẹ̀ ah, bọ́dá ẹ̀yin náà ti fún ọmọ ẹ̀ àwọn tí wọ́n sòkòtò ẹ̀gbọ́n wọn tí wọ́n náà sọ fún un tóbi tiẹ̀ náà wọlé ẹ̀gbọ́n ló ń wọ̀. akramakumullah kí ló dé tọ́jú àti sẹ̀sìn ọlọ́ọ̀kì rọ àwọn èèyàn lọ́rùn bí àti jẹ́ ẹni tí wọ́n máa fẹ́ sọ́nà. torí ẹ̀ tó bá ti ní kankan da jìnnà sí ẹ̀sìn ọlọ́run ìlànà anábì sallallahu alaihi wasallam lélẹ̀ dé mú ọtẹ nìkan lọ́rùn kọ̀tẹ́ lọ́rùn àlìjáná bàbá tiwọn ni wọ́n fẹ́ wọ̀ ibà àlìjáná tọ́lọ̀ ni wọ́n fẹ́ wọ̀ iná bàbá wọn kọ́lọ̀ ń bẹ̀rù iná tọ́lọ̀ torí di eléyìí kúlọ́pọ̀ pẹ̀lú kó wọ aago ẹnìkan aago ta máa wò ọmọ pé tó máa sọ sàárè o ni ìwọ nìkan náà dára rẹ rí ọ dàbí tẹni tó ń ọba kú èmi náà kù ọba pa ní ríra yín ìyá mi. kó fi ara yín bó tilẹ̀ jẹ́ pé kí wọ́n sin ẹni tó para rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó kúkú wọ́ọ́rọ́wọ́ fẹ́ sin ọ̀daràn sáré ọ̀daràn ti tó ọmọ òkú ọmọdé ni ọ mọ ń gbọ́ lápọ̀ọ́lẹ̀ ni àsìkò lílo ń ọmọ lónú sàárè pé lónú sàárè wọn náà mọ ọ̀rẹ́ rẹ kan wà tó jẹ́ ẹjọ wà ń bá dé dé ti ndị onìwọ́n náà mọ̀ tó lọ ìbára máa tẹ̀ra ajẹ́ wọ́n máa kókókó ẹgbọ́rọ̀ ọta ní ìfọ́dà wọn ò tí ì yìn ní tí wọ́n torí ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé à ń lódodo gbogbo etí mo bá ti mọ̀ ń gbọ́ ni eléyìí ló lè jẹ́ kí n So torí wàhálà ti sẹlẹ̀ sí ọ nígbà tó ti gbọ́ bẹ́ẹ̀ ni súnà lọ ẹni tó bá gbọ́ tó wá ṣẹlẹ̀ tẹ̀lé akọ́láàfin o ti dáràn lọ́dọ̀ lọ torí kọ́ lọ́wọ́ fi léèrè tó gbọ́ abọ́ ọ̀pọ̀ kí lọ́wọ́ torí ẹ̀kẹ́ nìkan sọ ló ti gba Islam kọ́ torí pé dáwà ìsìlámíyà nínú nǹkan tó lọ́n fẹ́ fi mú jáde ní pé kẹ́yìn tẹ́ẹ̀tì gbọ́ kẹ́ lè bá a gbọ́ wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula àwọn ibi yà á di àwọn èèyàn kó tó di pa aránránṣẹ́ sí wọn. ẹ gbọ́ ń pẹ̀ sí ọlọ́run ìgbà náà ẹ̀ ni wọ́n á tẹ̀lé lẹ́sìn jẹ bàbá láàyè tọ́rọ́ lọ ìsàlábùsù gbogbo ẹ ẹ fi wàhálẹ̀ lórí ìta fáwọn bàbá wa. Hmm, àwọn bàbá náà ń gbìyànjú kò sí wàhálà ìbọn sá ti gbódòdò wàá máa sọ fọlọ́njọ́ gbìyànjú pé kí wọ́n fi wálẹ̀ lórí ìta bá àwọn bàbá wa so ìwọ ti gbọ́ àìtẹ́lé ẹjọ́ tó rò nù àìgbọ́ òsì àìmọ́ ti bùṣe ìwọ tó gbọ́ tó gbà ìwọ ló rojọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ ìyá torí ẹ̀sìn náà ẹni tí bá ń ṣe kọjá wọn bẹ̀rù ẹnitọ́ bá ti sórí kọ́ máa túbà títí títí láíláí bọ́yọ̀ Ọlọ́run ẹlẹ́dàá tó bá gbé dìde ńjọ́ ọ̀gbìn dàlùkìyàm yọ pẹ̀sẹ̀ yẹn rẹ fún. ẹni tí ń palẹ̀ máa tètè má ṣe o ìyàwó ni kò fẹ́ o má ṣe ìyàwó ni kò fẹ́ gbìyànjú láti fẹ́ yà o Ọlọ́run ọba ti ṣe ní rọrùn fún ọ orí pọ̀ nu kò fẹ́ yà o aburú ńlá ń bẹ́nu kó o ṣe zina lẹ́yìn eléyìí wọ́rọ́ jòló ń tọ́sọ́ dàkọ́. بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أتنتو سسارات إليه قلناني أني أني كفى أسسارة وأكي ساران قام débi pé ọwọ́ òsì ọmọ ń tọwọ́ ọ̀tún fún yẹn ṣùgbọ́n ọwọ́ ọ̀tún gbé sàrà ìpamọ́ sọ́wọ́ sí débi kọ́wọ́ sí ọmọ kí lọ́wọ́ ọ̀tún fún yàn eléyìí ẹni tí bá máa ṣe sàrà àti ẹ̀fẹ́ èsì kó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan rí o lẹ́yìn rẹ̀ kárí mi tẹ̀lé o rárá o ẹni tí bá máa ṣe sàrà àti ẹ̀fẹ́ yóò máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò sí bòjì àfi ti Allah eléyìí náà pàkíyèsí wa torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sori pọ̀ láyé ṣùgbọ́n oore kárí mi ńlọ́pọ̀ oore tí ò ní ìbẹ̀rù ọlọ́run ọba nínú ńlọ́pọ̀ oore èrèkún ńlọ́pọ̀ oore ìnínilára ńlọ́pọ̀ ẹni tí ń sori nítorí ti Allah èmi mo ṣe ǹsì fẹ́ kó wọ́n mọ̀ pé mi mo ṣe nígbà tọ́lọ̀ ẹlẹ́dàá wa bá ti mọ̀ pé mi ni mo ṣe ó ti tó mi wọn pọ̀ wọn pọ̀ àbí kí ló bí yiniyini tẹ́ni sèmi tẹ̀bí kárí mi náà kó o sẹ́ńkọ́ tẹ̀bí kárí mi náà gbogbo ẹ̀ tó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ti ṣe tẹ́ ẹ̀ ṣe nítorí ti Allah kò sí tàbí ṣùgbọ́n nísìnyí àná nídìí mọ́tò tá a fi máa gbókù lórí tẹ́ ìwọ wá rà fún wa ọwọ́ ní condition nígbà ẹ̀kọ́ síbẹ̀ pé donated by àlìgbà àlìgbà Ani anídìí mọ́tò táàfì máa gbé ìdánilẹ́kọ̀ọ́ lọ sí gbogbo ìgbèríko ẹ̀yẹ́ ra kọjá sọ́dà kọ̀tún jẹ́rìíyà sàárà àtẹ́ máa gba aládàá rẹ̀ ní títí láéláé lókun ìgbà tí mọ́tò wọn bá gorí odó wọn náà sì jẹ́ pé o ti fi nǹkan kan dá sẹ́sìn ọlọ́run wọn ni wọ́n tẹ̀sí náà pé àwa la gbé kalẹ̀ torí káwọn yóò lè mọ̀ pé a máa ṣoore báwọn ọlọ́run mẹ́jọ tó bá fún wa búrẹ́dì náà yẹ kó ọkọ̀ donated by kòròkó yìí ẹ̀hẹ́n tó ẹ̀rí pé gbogbo kárí mi ń pọ̀ ìsì ọkàrí tẹnìkan wọ bàtà ni kí ni bàtà tó jẹ́ pé mo fún jẹta <laughs> ọbàjẹ́ àbọ̀bàjẹ́ ó ti fọ́ bí ẹ̀kú. ẹ máa wọlé ẹnu tó mẹ́ta ẹ gbogbo aṣọ tí máa ń pààrọ̀ èmi mọ́ra a ó ti báyé tiẹ̀ jẹ́ sọ eléyìí kò sínú kó o sóore kan torí pé o sóore o lè sọ o lè sọ kó fi ní ládàá ṣẹjá kè sára o ìjà kíyè Sara, àwọn èèyàn wà tó ẹ pé tí wọ́n bá bá ẹ̀yìn bóyá mọ́ṣáláṣí kan wọ́n fẹ́ kọ́ ó lè sọ pé ẹ pé lọ́ńtì ìyẹn kí tó bá gbówó nkalẹ̀ láì sí lọ́ńtì àwọn èèyàn ní mà ó ní tọ́lọ̀ máa rí yẹn ó yẹ ká jẹ́ káwọn èèyàn náà kọ́ wọ́n rí yẹn. ẹ máa pè lọ́ńtì yọ́n á ní kẹ́nìkan lọ kéde báwọn fi two million lẹ̀ ibẹ̀ lẹ́nìkan bá ti fi ten million lẹ̀ ẹ sọ fún wa pé two million bàbá times ẹ̀ by ten lọ́dí kí ni twenty ẹ̀yin náà tó sì jẹ́ pé rú rò ń bọ̀rùn Allahu Akbar abẹ́ẹ̀kọ́ <laughs> ẹ̀yin ti máa jẹ́ fi máa múra yín tọ́ owó kárí mi làwọn máa ná àwọn ò ní náwó pé kẹ́nìkan kàn jí làárọ̀ ẹ wo bí obi ṣe pọ̀ láyé nì kẹ́nìkan kàn jí làárọ̀ kọkàn sílẹ̀kùnlé rẹ̀ kàn lọ àṣùbà kò sì bá kó ráì àpò gàárì àpò èlùbọ́ ẹ̀mọ́fìtà márùn ẹ̀ gálọ́ọ̀nù epo gálọ́ọ̀nù òróró àti iyọ̀ ṣé mọ́ṣáláṣí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kọ̀ lọ náà ni àbẹ́ ọkọ̀ palẹ̀ mọ́ ṣe mọ̀ pé yìí náà ọ̀lẹ́sọ̀rọ̀ gbéjà ni nǹkan kò sépò tó jáde o ẹ̀rọ abẹ́rẹ́ sí ní bọ́ọ̀ ni tó lù ẹ bá ní kó wọn lọ mọ́ṣáláṣí káàbọ̀ mo rò pé yé ó ṣeé ṣe kí nǹkan yìí ó ti ṣe kí ni ó ti dínkù tọ́ ṣé wàá mọ òwúsálẹ́rú ọlọ́run tó wàá kó gbogbo eléyìí sí i. èèyàn á sọ pé èèyàn kan náà ni torí tọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ fún yàn náà yóò bá lẹ fún èèyàn náà ni ọ̀ràn ìrọ̀n ó lè gbọ́dọ̀ yẹn wá ó lè má gbọ́dọ̀ yẹn tó wàá sọ fún ọ pé gbogbo ọlọ́run sọ kalẹ̀ fún ọ láti sàmà kí ló le àbẹ́yìn ṣe èméjì ọlọ́run bá sọ kalẹ̀ fún ọ láti sàmà kí ló le mẹ́ta tọ́ wọ́n sì wáá pé fún ọ wọn kọ síbẹ̀ pé covid nineteen kìíní kankan tá a máa kọ yẹn wọ́n kàn wó gbogbo ara ráìsì wọn kàn kankan sí ara kékeré ọlọ́mọ mẹ́jọ jẹ ráìsì àlìjẹnu ọ̀dàkùn kókì ni wọ́n lè kọ́ jẹ ráìsì jẹ. tọ́ eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ àwọn náà máa sóore tẹ́ pé àní ìdíkẹ́ni tá a ṣe fún kọ́ mọ̀ wá àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ láwọn àlù kan ni a mọ̀ pé nígbà tá a wà ní Saudiya àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti rí tẹ kó àdúgbò ó tilẹ̀ jẹ́ pé àwọn máa wò pé gbogbo èèyàn tó wá ti jẹ́ dúdú bíi wa aláìní náà ni tẹ bá ti wá kó àdúgbò gbogbo ẹni tó wà ládùúgbò tẹ́lẹ̀ bá ti rí yín tẹ́lẹ̀ sì ń pàdé mọ́sálásí masha allah ẹni tó sùn ní ẹṣẹ́ kó lẹ́ ń gbé ibi báyìí masha allah masha allah ẹnìkan kan wà kọlẹ̀kùn ni ibi tẹ́lẹ̀ sì ń pọ̀ tẹ́tẹ́ sílẹ̀kùn báyìí kò síbẹ̀ sí wọ́ kan tẹ́ wò tòsí tẹ́ wò jìnnàjìnnà ẹni rẹ nìkan wọ́n ti gbé nǹkan kalẹ̀ kò fẹ́ kọ́ dùn mọ́. òfẹ́ kọ́ ọmọ ta lẹ́ni tó sí ọ lóore subhanallah wọ́n ń gbọ́ anabi sọlọ alaihi wasallam la ń tẹ̀lé àwa ń kọ́ ń tàn wí náà tàn wí náà ìwọ gbogbo ẹ̀ onítọ́lọ̀ ń bá rí ọ òbúrúkẹ́ yẹn náà ọ. àti pé bá wá jẹ́ pé wọ́n náà kílò márùn-ún wọ́n gbé sẹ́nu ọ̀nà rẹ̀ ẹ̀mọ́ ń bí yín ni ẹ dáhùn tẹ́ ẹ jẹ́ yorùbá lẹ́fù pé ayé ẹ̀ kọ́ ọba jẹ ọjàrá ọjẹ́ tán fún ọmọ ẹni ó gbé bẹ̀ ọmọ báyà náà tí wọ́n ti ṣe kí ni sí ni yorùbá lẹ́fù fún ọjọ́ pé ayé tí wọ́n kò sẹ́sìn bẹ̀ ìsẹ̀mí òfò ìsẹ̀mí àtánù ìsẹ̀mí òkun òfò làwọn ń ṣe wọn gbọ́ lọ́nkọ́ wọ́n ní bébí bá ń pààyàn lẹ̀ yorùbá máa wòran o ọba ṣèṣì fún lóúnjẹ ọgbà sọnù wọ́n lè pé ọfẹ́ forí yín gba pààrọ̀ láì torí bèbí. máa wò wọ́n rẹ pé ibi bá fẹ́ yọ lójú tọ́ba wa tó di ẹ̀dá ṣé mo róúnjẹ tọ́ jẹ ẹ̀sìn nílò ọmọ àròmí ká pé ọfẹ́ parí ti ká yóò bá ẹ̀sìn parí ti kí o bóyá owó tẹ́ kó àpò ni o sì fẹ́ kó a ah! ebi ń pa yìí ó sì rántí pé ebi fẹ́ pa ọ́ mo sì ní ọ̀la wá jẹun Yorùbá tún ní má jẹ o <laughs> yà á kú o má jẹ o àánú káàánú wò lọ fẹ́ sí o ẹ èèyàn ti ń gba rìsíkì rẹ̀ ajaja ọwọ́ ẹnu gbà tí wọ́n ń sànù tó ń sànù tó ń sànù lọ́ba lọ́ra bàjáde àwí bàjáàjì ó ní ah, àwọn èèyàn ti ń lò ní ń lò wọn láì sọsẹ. so wọ́n lè pe tọ̀ ṣé wọn náà ń gbowó lọ́wọ́ ẹ̀ tán. yóò bá lẹ̀ wàláhì àfi ká tì mẹ́sì Islam dáadáa láti lè ní ìsinmi nù gbèsè ayé wa yìí àmọ́ bá gbé gbogbo sẹ̀mí sórí Yorùbá level level ẹ̀rí kí sẹ̀mí ò ní níjù ìsẹ̀mí òkun làwọn ń ṣe wọn ọ̀gbọ́ lọ́nkọ́ rárára wọ́n dé ètò ló ń ṣe ìsìláàmù náà kan ọ̀pọ̀lọpọ̀ nu wọn ìsìláàmù ẹnu lásán wọn ọ̀gbọ́ yìí torí ẹ̀ tàbá wa la fẹ́ tẹ̀lé ti yorùbá lẹ́kùn anóòtì ẹnìkan ò ní ṣèyàn lánàá ẹnìkan ò ní tàyàn lọ́rẹ ẹnìkan kan fún yàn ní gba owó yìí two hundred thousand ọba sì lọ sọ létí ẹnìkan pé à kódà oore tó ṣe mí ẹ dákun ẹ bá ń dúpẹ́ fún ọlọ́run ẹlẹ́dàá kó bá ń san lẹ́sàn rí kékeré ó fún mi two two hundred thousand ah tó tó tí ì ná èmi ti ń nà á ọlọ́run mẹ́jọ jẹjẹ kújẹ owó ọkùnrin yorùbá yorùbá à èèyàn ti ń jẹ yorùbá ọgbọ́lọ́gbọ́ ìwọ náà ó sì tún máa lọ kówó kalẹ̀ ó kó o kalẹ̀ ìwọ tí à ń jẹ tẹ́lẹ̀ náà wọ́n á sọ fún ọ kówó kù ní kò burú tọ́ba á dówó kù ṣé ṣé ìwọ ló jìyà rẹ̀ ní àgbo náà sọ́sọ fún ọ kówó kù tó fi jẹ́ pọ̀ ọ̀ràn lọ dákun kó wá darí kíkìn lọ́ọ́ sí tọ́ba fẹ́ sí lẹ́yìn jẹ́ ti ṣe jẹ́ lẹ́yìn náà ta ló lówó lẹ̀ Yorùbá ìṣe èso ògùn wọ́n gan ẹlẹ́nu pányápányá tó ń sọ̀rọ̀ bàbá tí lọ́la tí wọn náà bá lówó ògùn yóò bọ́ sọ pé wọn náà ti. sẹ́yìn ọ̀mọ̀ bẹ́ẹ̀ kọ́ sọ ẹnu ẹ kó fi sọ̀rọ̀ lónìí gbogbo àwọn ajá ń tẹ̀sùn kàn ògùn owó lóṣè ògùn owó lóṣè tiẹ̀ náà kọ̀la. tọ́ ọ bá ti lè lówó yóò bó ní rò pé kí ni ọmọ tí ń sábà fún. àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ aṣọ aláṣọ nílò àbẹ́ẹ̀ kọ́ni kò sí kò sí tiẹ̀ náà ń bọ̀ gbogbo tẹ́ máa fẹnu wa rọ́ọ̀fù tiẹ̀ náà ń bọ̀ ẹnìkan bá ti lówó ńlẹ̀ yorùbá wọ́n lè ní tẹ́lẹ́jọ́ ló ṣe àbẹ́rẹ́ rí nǹkan wọ́n lè pé tonírun ni ìmọ̀ lọ kórun sọ bàbà ni wọ́n lè sọ pé tó ń gbẹ ni ìmọ̀ kó gbẹ lórí àtìtẹ́ ni ẹlòmíì wọ́n ní tó ń kòbókò ló ṣe <laughs> yorùbá lẹ̀ yorùbá àwọn máa fẹ́ máa wádìí ẹ̀yin náà lẹ sọ pé ojú aláró kò ní tó lé àárò àbẹ̀kọ́ yóò bó sì fẹ́ mọ kí lọ́ wà sálẹ̀ àárò nǹkan. ẹ wọ́n ti máa sọ létí gbogbo àwọn ẹni tó gun ọgbọ́ pé ogun owó ló ṣe o ogun owó ló ṣe wọ́n fẹ́ lu ọ̀pọ̀rọ̀ iṣẹ́ wo ló ṣe tó fi rówó. sódà gbogbo àwọn náà fi dà lọ ọbẹ̀ bí yorùbá tún fẹ́ rí nù bàbá bu ọkọ̀ kò gbẹ́sọ̀kọ̀ owó ẹ̀yìn wọ́n ti pè bọ́lá járì làkó. pè ẹ̀yin ọmọ ẹ̀yin náà máa sáré ká <laughs> bí o bá lẹ́kùn fèrè nù torí ẹ̀ tọ́ba rẹ ní tí ọ lóore gbà á má tanra rẹ jẹ ẹni tó láàánú wa ní ṣe wá o má wàá fìdí sú olóore ẹni tó ṣe ọ lóore kọ́ ọ máa kókun owó kan lóṣù ogun tówó tiẹ̀ owó tiẹ̀ ẹni tí yọ sọ kó sóògùn owó sọnù tówó tiẹ̀ bá sọnù kí ló kó ṣe kọ́ pẹ́jọ́ nù ṣùgbọ́n pẹ̀jọ́ sọ fún òtí ẹ ti sọnù tó fi wá jẹ́ pọ́dọ̀ rẹ̀ wọ́n gbé lọ. òtúmọ̀ sí káwọn olórí ibú náà sí o táwọn ọmọ owó oògùn òfò ká o ẹni tí iṣẹ́ ń bẹ́lẹ̀ tí ò sí ẹni tó ti pé wọ́n pè é tí iṣẹ́ tọrọ a ní wàhálà díẹ̀ tí ó sì rówó ń bẹ̀ òní rárá ó ń tàka sórí òun béèrè owó wàhálà ẹgbọ́rọ̀ tó o bá béèrè owó tó ṣe wàhálà kó tó rí i nítorí dájú náà ní kówó kówó lọ́mọ wa. wọ́n nínú ẹni tó sọ kówó abẹ́ awọ ló ń fẹ́ máa ná awọ wo ni máa kọ́wó ọ̀daràn. àbẹ́yìn tó ṣe pé yọ́ọ́ máa wá ọmọ tó ṣe pé wọ́n gbégbèkúgbè lọ́mọ ọlọ́mọ lórí yọ́ọ́ máa wá pawó àfi bí atm pàtó ọmọ bá ń pọ̀wó lẹ́nu ẹ̀hún kó di atm machine yẹn àlọ́kàn ni ẹ̀hún lè gbé nǹkan mi bí lùkúdì ní bí bínú ọ̀bà bẹ́ ọbẹ̀ kò wọ́n sá lò ó kó tó bẹ́. kò túmọ̀ sí káwọn olórí ibú náà sí o ṣùgbọ́n tá à ń sọ ni pé kí ló dé tó fi jẹ́ pé gbogbo kó wá gbogbo káàpà iná ni kò lè lówó àtúkọ́jẹ́ kó sóògùn á irú ọ̀ràn wo lẹ́yìn dá. torí pé àrò pípọ̀ fún Yorùbá wọ́n mọ̀ pé sẹ́tí ń ṣe náà ló gbọ́ aládùúró owó ìṣẹ́tí gbogbo wa ti ṣe wọ́n tó bí ya rẹ̀ àkọọ́lẹ̀ kálukú á ń kọ́ àkọọ́lẹ̀ kálukú ní gbé kà ẹlẹ́ẹ̀keje warajulan dhakara Allaha khaliyan fafadat ayna ẹni tó sì rántí ọlọ́run lónìí kan níbi tó wà ìṣẹ́dọ̀ ọlọ́run kan pẹ̀lú rẹ̀ omijé wa bẹ̀rẹ̀ sí ní lójú rẹ̀ lóòótọ́ tá a bá ronú nípa ọlọ́run á ọlọ́run bá wa tóbi á lè má títóbi ọlọ́run àfi látara àwọn ẹ̀dá rẹ̀ tó dá ẹ wo sámà títóbi tó ẹ wo lẹ́tì pọ̀ tó ẹ wo òórùn ti tóbi tó ẹ wo sùpánà bí òtún kéré ẹ wo àwọn òkun ńláńlá ẹ wo àwọn òkè ńláńlá gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá dá yìí ẹ wo àwọn ẹ̀dá tí ń bẹ nínú omi ẹ wò sẹ̀dá màláìkà kan bó ti ṣe tó Ànábì sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run fi màláìkà Jibril hàn ọ́n Ànábì rí màláìkà Jibril lẹ́ẹ̀mejì péré lórí pàápàá bọ́lọ̀ ti ṣe dáa gbogbo yòókù tánàbì fi rí àwòrán ọ̀kan náà sọ̀hábà ni máa gbé wọ̀ tí máa fi wá. ọwọ́ alọ́nà fi hàn mí ní ìdàkejì dánàbí yàtọ̀ sígbà tó ń kọ́ nínú kòtò kòtò Hira ọwọ́ aláwòrán èèyàn mẹ́ àmọ́dàkejì ọwọ́ aláwòrán màlẹ́kà bọ́lọ̀ ń ṣe ó ní mo rí ó kún gbogbo ọ̀tá èèyàn rí màlẹ́kà sì ní ìyẹ́ ọgọ́rùn-ún mẹ́fà ẹ̀dá kan nú ẹ̀dá ọlọ́run kó wàá lọ ọlọ́run tó dá gbogbo àwọn ẹ̀dá ìtìtò ọlọ́run tóbi kọjá tábà lọ́lọ́run tóbi kì í ti pa ń sọ yorùbá lásán ọ̀rọ̀ ìtóbi táwọn akéwì yorùbá lásán tọ́ ní ọ̀rọ̀ ìtóbi ká ṣe kí ni kákọ̀ọ́kẹ́ ká kí ọ̀bẹ bọ́ àwa táwa fẹ́ sọ̀rọ̀ tó tóbi àwọn ọ̀nù yàrá tó kéré tọ́ ẹ sí yàrá tó kéré ọgbà wa ta fẹ́ sọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó tóbi ṣe lè jáde lẹ́nu rẹ tí yàrá roboto ọgbà yóò bá lásán lélẹ́yìn kìí ṣe bẹ́ẹ̀ ní sábà sọ pé Ọlọ́run tóbi o nínú orúkọ Ọlọ́run ní ọba tó tóbi al ọba tó tóbi ìtìsí àgọ́ Ọlọ́run ìtìsí àgá rẹ̀ lásán ó ju sánmà méjèèjì àti gbogbo lẹ̀ méjèèjì lọ ó wàhálà kan láǹsì tó a ọba tó tóbi lọ́lọ́run ẹlẹ́dàá o torí ẹ̀ ẹ wá ronú nípa ọlọ́run látara àwọn ẹ̀dá rẹ̀ tó dá látara àwọn orúkọ rẹ̀ tí ń jẹ́ látara àwọn àròyìn rẹ̀ a ah, omijé yẹ kọjáde lójú tí mánì bá tí yẹn bá sì rántí nípa ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run ti ń pàkíyèsí wa àfàlẹ́ àtàkìlù àfàlẹ́ àtàtàfàkàrù làálẹ́hùn yàtàfàkàrù ẹ̀sìn làákàyè ẹ̀ ronú ni. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إلو دي تيرونك القرآن àgádágodo ń bẹ lórí àwọn kan yìí bọ́rọ̀ wa ti fẹ́ jọnu. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله wa ma Allahu bi ghafilin amma ta'malun. ọlọ́ni lẹ́yìn náà lọ́kàn yín wá lọ lé kókó nílé kókó àyà kókó nàkí. ó lé ọ̀dà gẹ́gẹ́ bí akó òkúta àwọn aṣọ́tò kọ́sùwà bẹ́ẹ̀ aṣọ́tò kọ́sùwà rárá kọ́dọ̀ tún lé ju akó òkúta lọ tí ń dà wọ́n mìíràn láàmú. ọlọ́ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nù àwọn òkúta jẹ́ pé a máa fọ́ a máa là táwọn akéré máa bu odò ó tara rẹ̀ tí ó sẹ̀. ní ìsìn wọn sọ pé river nile tẹ̀wọ̀n kọ̀ọ̀kan wá láti fi táwọn pè ní Lake Victoria ní Uganda látara àpáta ni ọ̀pọ̀lọpọ̀ odò láyé àtara àpáta ní sísẹ̀ àpáta ò lè tọkàn burúkú tọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ń gbé ká torí tó bá lọ lé ní ọ̀yẹ́ kápómi tún rọ́nà máa jáde lára rẹ̀ omi wo omi tó sàn sàn sàn tí ọ̀tàn akéré máa bù ọlọ́run ní bẹ nínú wa àwọn ìjọ káwọn kan là díẹ̀ ni àwọn omi ó sì máa jáde lára wọn irú eléyìí ọ̀pọ̀ nàìjíríà bẹ́ẹ̀ rí tí àpáta ń sun omi tí omi yẹn sì ń sàn ní gbogbo ara àpáta tẹ́tù kò lè fìgbà kan márùn. ìgbà míì gan omi yẹn ọ̀ máa dà lọ́nà tẹ́ ẹ ṣe bíbọ́yá abẹ́rọ̀ wọn sí síbẹ̀ ni rárá ọlọ́run ló ní kí omi ọ̀ máa dà látara rẹ̀ nítorí pé kò lè lè yà tọkàn tiẹ̀ lé. ọlọ́run ní jẹ́ ń bẹ́ nú àwọn àpáta tẹ́ ẹ pé láti ibi tó wà ní òkè ṣubú nítorí ìbẹ̀rù ọlọ́run yẹnni ká kàtà kìí sàdédé ṣubú kìí sàdédé wó ìbẹ̀rù ọlọ́run so èèyàn ẹgbẹ̀rún wò téèyàn bá lọ síbi táwọn àpáta wà lọ́wọ́rán ní Jos àti àwọn ìlú tó tún wà lábẹ́ Plateau State a èèyàn mọ̀ kọ́ lọ́wọ́ bá wa tóbi ẹ̀wù àpáta kan ṣe tó wọ́n lé lẹ̀ níbi tòmátò ẹ agbára wo wá lẹ nìkan ní tó fi tó òkúta báyìí ọlọ́wọ́n bá náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa náà tọ báwọn àpáta bá wá rí ọkàn tiwa wọ́n sì ń bá wa sọ̀rọ̀ ẹyọ kan aláàní tẹ̀lé àrònú ń pọ̀ ọlọ́run agídí burúkú iná ni nítorí pé ẹnu ẹni kò lè sí mi lọ́wọ́ ẹbí tí wọ́n bá ká kẹ́tì lé burúkú náà lọ́lọ́run sọ pé àwọn àṣẹ tó kàṣùwá àwọn olùmọ̀ nípa tẹ̀sí ni áwùjọ màánà bẹ́ẹ̀ kìí ṣe kọ́ńtà yín lé bíi tàwọn òkúta lásán ó tún lé ju àwọn òkúta lọ ni. torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ya ọ̀daràn lágbọ̀n ẹ̀sìn ọlọ́run wọ́n fẹ́ ṣe. wọ́n ya alágídí páálí nípa súnà nàbì sallallahu alaihi wasallam wọn ò ní tẹ̀lé. kọ́dà ẹlòmíì ó tún máa yanu pàkàpàkà láti máa bú súnà nàbì sallallahu alaihi wasallam. sẹ́ẹ̀sì mọ́kọ́lọ́ aláàánú lásìkò yọ̀ọ̀bá ti ọ̀daràn ò ní jẹ́ tọ́lọ́mọ àti múkẹ́nu wọn ya ọ̀ya títí dé ọrùn tẹ̀wọ̀n ẹni tí ń bú súnà yóò ti gbẹ́nu lọ àwọn náà ó pé ó rí tó ṣẹlẹ̀ sí lágbájá ń jẹ̀ta ọlọ́mọdé ọ̀tẹnu tèmi bọ́ ah! so àmọ́ hatta idha akhadahu lam yuflit ọlọ́run máa ń lọ àwọn alábòsí lára títí dìgbà tí ó fi wá gbá wọn mú tó bá gbá wọn mú kò sí bí wọ́n ti lè bọ́ ọ. torí ẹ̀ àwọn èèyàn méjì èyí tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ọjọ́ tí ò ní sí bòjì mí àfitọ́lọ́. ọ̀nbẹ́nu àwọn èèyàn ní tọ́lọ́wọ́n bó fún ní nǹkan kan ṣe nínú àwọn nǹkan méjèèjì yìí kódà ẹlòmíì ọlọ́run fún ṣe ju ẹyọ kan lọ àtẹ̀mí àtiwọn náà ìpèníjà ńlá lélẹ́yìí ẹjá wa náà gbìyànjú láti rí kó kéré jù àríkàmú àwa gangan wọn bá wí o yé sẹlòmíì o pé ẹ̀yin náà yọ àgbìyànjú kẹ wá kàn sí nù nǹkan méjèèjì yìí kẹ lè bá a láǹfààní àti máa bẹ lábẹ́ bòjì Allah lọ́jọ́ gbẹ̀ndé alqiyama tí ò ní síbò jùmí àfi ti Allah. àwa ni wọ́n bá wí. àwọn nǹkan méjèèjì yìí wò wò. tó lórí ni wọ́n tó ń fa alukur'ani àti sunna darí àwọn èèyàn tó dùn ó dọ́gba. tọ́ba jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti rí kan múnu. tàbí ọ̀dọ́ǹde tí ó ti dé dàgbà sórí ìṣẹ̀sìn fọ́lọ̀ tí ò ní fi ṣeré. abụ ẹni tó ṣe pọ́kàn rẹ̀ ọ̀rọ̀ mọ́ mọ́ṣáláṣí àbí ìwọ àtọ̀rẹ́ rẹ ẹ jọ fẹ́ràn ara yín torí tọ́lọ́ nìkan kìí ṣe nítorí nǹkan mi àbí ìwọ ọ̀dẹ̀ ni tó ṣe pé ọlọ́mọdé àárí o sádàn wo ẹnìkan gbéra rẹ̀ wá bọ́ ọba ń ṣe zìnnà bá ṣẹlẹ̀ ó kóra rẹ̀ ń jà mí ó sì fi yé pé nǹkan kan kọ́ ni ó di mi lọ́nà àti bọ́ ṣe zìnnà èmi ń sòkóbó ṣùgbọ́n ẹnì akhafullah wọn bẹ̀rù ọlọ. àbí ó gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n máa gbé sàrà rẹ̀ pamọ́ tí wọ́n máa gbé sàrà rẹ̀ pamọ́ àbọ̀ ọ̀jẹ̀ ẹni tí ń ṣèrántí ọlọ́run níbi tẹ́nìkan ò ti rí ọ tómi jí máa dà lójú ẹ̀ wọ́n níbi tẹ́nìkan ò ti rí ọ torí kó lè dájú pé torí ọlọ́run lomi ṣe ń dà lójú ẹ̀ kìí ṣe torí kárí mi kìí ṣe torí àwọn èèyàn. ó dàbí ẹni tí ń ké àkùránì ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tí ò sunkún tọ́wọ́ ké lójú àwọn èèyàn tí gbogbo ẹkún á gba ojú rẹ̀ tí ó sì gbogbo súrà tẹ̀ ń ké náà yàrá ẹ̀yin nìkan lóru tẹ́nìkan kan ọ̀pọ̀ ẹ̀sùn ó lórí yín ti wá wú ni ẹ̀rù ń bà ọ́ kọ́mọ́ lọ́ọ́ jẹ́ pé nǹkan kan míì ti wọnú ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá kó sàwa náà lóore ó ràn wá lọ́wọ́ láti sẹ́ni tí ó jẹ́ ká roore ọlọ́run ọba gbà ọlọ́run ẹlẹ́dàá wa ó lé wa jìnnà sí nǹkan tí yóò jẹ́ ká pàdánù láyé dáàtún fi pàdánù lọ́la kìyàmù ọlọ́run dákun má fi wá ṣe déédéé rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa jẹ́ káwọ́ lè di ẹ̀sìn wa mú dáadáa túbọ̀ fi rọ̀ wá lọ́rùn ṣe wá lọ́kàn nínú àwọn olóríire láyé àti lálùkìyàmù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك alhamdulilayi wọ́n ní nílẹ̀ yorùbá wọ́n máa ń sọ pé èèyàn gbọ́dọ̀ gba owó láti ṣètọ́jú àwọn ẹni tí àárẹ̀ oríṣi kan bá ń ṣe bí bí àrùn wèrè ìpè tí ẹnìkan bá ń gbowó láti tọ́jú ẹni tí ròǹkà bẹ́ẹ̀ bá ń ṣe ìmọ̀ padà dáhùn lára rẹ̀ ọ̀bọ máa tiẹ̀ náà bá tìrantìran rẹ̀ látàrí kó gba owó sẹ́. àwọn ọ̀wá mà síbẹ̀ náà lórí inú Islam lọ́rọ̀ ọ̀tọ̀ Yorùbá level ọ̀tọ̀ ní Islamic level nínú Islam. Islam islam sọ من استطاع منكم minkum ينفع yanfa'a فليفعل falyaf'al ẹnikẹ́ni tó bá ní ìkápá nínú yín láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní. ṣùgbọ́n ọfẹ́ ṣèyàn láǹfààní ojú ní rójú sànù kò gbọ́dọ̀ jẹ́ pé àǹfààní tó fẹ́ ṣeun ọ̀rọ̀ lórí owó ni nítorí pé nǹkan tó ṣe yẹn kò jẹ́ ní tó wù ọ́ náà kò sì wù ẹnìkan kódà kò wù ọ̀tá rẹ̀ kátó wá pa àwọn èèyàn rẹ̀ kò yẹ kó wá jẹ́ pé àmọ́ wá kà á pé àfikọ́ sẹ́yìn báyìí kó ṣe báyìí kó ṣe báyìí àánú ti kó mbẹ̀ ṣùgbọ́n tó bá fún ẹ ní nǹkan kan tí wọ́n da ní májẹ̀mú kó tó tọ́jú ẹ̀ o lè gbà kò sí nǹkan tó burú mbẹ̀ lábẹ́ òfin ọlọ́run kí n tá a sọ yìí ó tún wá wúlò fẹ́ni tí ń wo wárápá ní yorùbá lẹ́fù fẹ́ni tí ń wo alárùn ọpọlọ ní yorùbá lẹ́fù ẹ̀ ń sá wo tẹ̀yìn fi ń tọ́jú wọn náà ṣéèṣe lànà àwọn ẹni tó ní wèrè wọn padà sórí ṣéèṣe lànà àwọn ẹni tó sọ yìí pé wárápá náà padà dà padà sọ́dọ̀ yín ẹni tó pé lánàá tí ò takùtọ̀ lọ́nà ò takùtà nàbì sallallahu káwọn fún yín ní nǹkan kan tẹ̀yìn ọ̀dá mẹ́jẹ̀mú kò sí ní ọ̀sẹ̀lẹ̀ insha Allah ṣùgbọ́n ìmọ̀ yín pé gbogbo táwọn náà ń sọ ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀nà tẹ̀ ń gbà tọ́jú aláàrẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ nǹkan mí náà ní í ṣe pẹ̀lú ẹbọ pẹ̀lú òòṣà pẹ̀lú kínní kankan òòṣà báyìí ní máa ń ṣe nǹkan báyìí ẹbọ báyìí làwọn gbé tó bá fẹ́ ṣe rúkìá nínú pé fẹ́ sànù ọmọ èèyàn ni ẹ mọ̀ ká ẹni tí wèrè ń ṣe ní àlìjánu fọwọ́ bà kò sí ń tẹ̀lé ṣe sí àfi ká ṣe rúkìá lọ́kàn ọba alẹ̀ pálíjánu yẹn yóò fi ilẹ̀ ẹ̀yin wá sọ pé á ṣe rúkìá àlìjánu yẹn ó sì fi ilẹ̀ pọ̀tẹ́ ẹ̀sán five hundred thousand ẹ dákun garanti wo lẹ́yìn ní pálíjánu ó fi ilẹ̀ Eyin ọmọ pé ma máa ń ṣe rúkìá tẹ́gbà àlìjánu yẹn kú lára ẹni tẹ́ ń ṣe rúkìá fún tí ara ti yàn ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ eléyìí ní gbígbóná gbígbóná ni kò ní ìdí àtọ àti àrọ́mọdọ́mọ kan ìwọ náà ní ìwọ náà níbi tó jókòó so nítorí de eléyìí ọjà pé torọ lọ́n torí pé ọfẹ́ sànú ẹni tí nǹkan ṣe yìí ọfẹ́ lọ kí pàjù yòókù owó òsì lágbára tó fi lé mú ni so ìwọ wa ní sọ ike àfikọ́ san báyìí fún ọ tọ́lọ́mbà ní kí àkọ́kọ́ ẹ̀mí àánú ló bá wọ̀ bẹ́ẹ̀ òfin ní ìwò kọ́yìn ọ̀jẹ̀ tọ́lọ́mbà ní kó fún ọ ní nǹkan kan kó fún ọ ní nǹkan kan kó má lórí ọlọ́mà kọ́lá ń bẹ́ẹ̀ nù ẹ̀jẹ̀ tó bá yẹ pé máa ń gba owó lórí rẹ̀ kẹ́ tó ṣe é máa ń ba lílapa rẹ̀ jẹ́ tẹ̀yẹ ṣe torí lábẹ́ pé ẹni tó bá lè sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní táwọn náà wá fún ọ ní nǹkan kan tí wò ó béèrè fún tó o sì dá mẹ́jẹ̀mú o tún kọ́ tì wọ́n fún ọ náà kò sí wàhálà eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.